account number náà ni 66, 77, 16, 73, 33. seventy three thirty three lẹ́ẹ̀kan sí sixty six seventy seven sixteen òun ni money punch alihuda tí olùjẹ́ ọ̀dọ̀ wa níbí báyìí olùwà láàánú kọba wa sẹ́kó wá ní ẹ̀sùn lóore o. pẹ̀lú ògo ọlọ́run eh, ètò tí ó ti gorí afẹ́fẹ́ léyìí tí a tún gbé wá ní òní tí a jọ mọ tẹ́tí gbọ́ ẹnìkọ̀ọ̀kan wa tí a jọ mọ tẹ́tí gbọ́ ẹnìkọ̀ọ̀kan wa ní èní pẹ̀lú ògùn ọlọ́run bàlẹ̀tọ́lá òun náà ni ohun tá a pè ní pàtàkì oorun nínú ayé ọmọ ìlé ènìyàn ọmọ ìyá mi yóò mọ sí límọ̀ pé pàtàkì oorun báwo tún àwa ni ìgbà tó ti jẹ́ pé ànábì sọ́là láàlọ́ sọ́là ẹni tí olúwa rán sí gbogbo àgbáńlá ayé pátá kò sí nǹkan kan tí ń bẹnu aspect ìgbésí ayé wa tí ò fọwọ́ kàn ẹni tó bá mọ̀ òun ló mọ̀ ẹni tó ṣàìmọ̀ rẹ̀ òun nìkan ló ṣàìmọ̀ pẹ̀lú rẹ̀ sábà wá báyìí a tún wá gbọ́ ohun tó jẹ́ ẹ̀kọ́ tó dìrọ̀ mọ́ gbogbo àwọn nǹkan wọ̀nyí òun la fẹ́ yàn nẹ̀nẹ́ tí wọn náà fi wá mọ̀ pé àṣébì ṣe ń sùn yìí ṣé sì dà bí ṣe ń sùn yìí ṣébì ṣe ń jì náà sì dà ṣùgbọ́n kí wọ́n ṣáájú olùbánisọ̀rọ̀ wa mọ́ yìn nẹ̀nẹ́ rẹ̀ lọ pẹ̀lú ògùn ọlọ́run ìbéèrè alákọ̀ọ́kọ́ tí a wá fẹ́ tì sí wọn òun ni pé ipò wo lorun wà nínú ìgbésí ayé ọmọ ìdí ènìyàn gan أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم سبحان الله والحمد لله ولا إله إلا الله والله أكبر ولا حول ولا قوة إلا بالله اللهم صل على محمد وعلى آله وصحبه وكل من تبعه بإحسان إلى يوم الدين أما بعد السلام عليكم ورحمة الله وبركاته وعليكم السلام ورحمة الله وبركاته لين تي قف الله سبحانه وتعالى ترى عليكم إكاتي جاري. لولا النبي صلى الله عليه وسلم أو أبي وبعد دا مجاوانا إلي النبي صلى الله عليه وسلم وبعد تجي أفا تي يسنفاني لدو أفا يسن Ah, ọba dídá bá wa dúró tì wọ́n bákan náà gbogbo àwọn olórí ẹ̀sìn ọlọ́run wọ́n lò wọ́n ní sábàbí fún dídàrú ẹ̀sìn tí wọ́n dàgbèsè ayé tí wọ́n náà rú ọlọ́run bá tọ́ wọn sọ́nà kò sì bá wa dúró tì wọ́n kó bá wa kún wọn torá sì ṣe tí wọ́n yóò kó bá gbogbo mùsùlùmí generally ah, àwọn òbí wa bá lẹ́dà bá wa ṣàforíjì fáwọn tó ti lọ àwọn tí ń bẹ bá wa kẹ́ wọn gbogbo olùnáwó lápapọ̀ ọba dídá ń sọ pé jazakumullahu khairan naam gẹ́gẹ́ bí àkòrí tí agbésíwájú tá a fẹ́ gbéyẹ̀wò tí ọmọ jẹ́ àkíyèsí fún ẹ̀dá èèyàn láti mọ̀ọ́rẹ́ tí ọba adẹ́dà ṣe wá Allah subhanahu wa ta'ala nípa pé pàtàkì oorun nínú ìgbésí ayé ọmọ ẹ̀dá ènìyàn pàápàá jùlọ nínú ìgbésí ayé mùsùlùmí. alákọ̀ọ́kọ́ ń bẹ̀ tí ó gbọ́dọ̀ sí iyèméjì ń bẹ̀ òun náà ni pé gbogbo ẹ̀dá tọ́ba adẹ́dà bá dá tọ́ba mọ̀ọ́rẹ́ Allah subhanahu wa ta'ala yọ pé nínú blessing Allah subhanahu wa ta'ala àwọn ọ̀dẹ́ra rẹ̀ tọba ẹ̀dà sí fún wa òun ni oorun sísùn so ọ̀pọ̀lọpọ̀ ò ní mọyìn rẹ̀ bí ọbàjọ́ tí àdánwò àìró oorun sùn bá sí kíni tọba dé bá bí àwọn àfa wọ́n sì mọ́ sọ wọ́n ní ẹ̀rí àlàáfíà wọ́n ní tajun aláàrùhúsìlì àṣìhà wọ́n ní adé ní àlàáfíà tó yẹ pé àwọn tó dé sórí làwọn tó lálàáfíà ẹnìkan wá mọyìn rẹ̀ àfijọ́ta rẹ̀ bá dé bẹ́ẹ̀ ni tí wọ́n bá ní ká béèrè lọ́wọ́ àwọn èèyàn pé ipò wo lorun wà ẹni tí àdánwò àìróorun sùn bá ti ṣẹlẹ̀ sí tí wọ́n rù káàkiri káàkiri ó ti yé lè ròyìn ń gbà mí ka alukuran tí ka tíra lọ torí pé ẹ̀rí pé nílé ayé náà experience is the best teacher láti mọ̀ pé àtẹ̀jẹ̀ríbá ó ti ọ̀nà alimin pé experience mo ti yàn ti dá nù ayé wọ́n ní ah, ọ̀gá ni nínú olùkọ́ yóò kọ́ lẹ́kọ̀ọ́ bó ṣe ṣe wọ́n báyìí tẹ̀ ń sin ní òjẹ́ súnmọ́ o kí ní báyìí tẹ̀ ń jẹ ní wọ́n á pé ah láyé òun wọn ọ̀tọ́ jẹ́ mọ́ tẹ́lẹ̀ kọ̀mọ̀ pé ń kópa lára báwọn ṣùgbọ́n bọ̀lá wa fẹ́ bá wọlé gbọ́ jẹ́ pé Allah subhanahu wa ta'ala ó ti sọ fún wa pé alukoran tó ń gbé fún wa yìí ìwé ìtọ́sọ́nà ni a jẹ́ kí gbogbo ẹ̀dá tí bá ń sùn láyé tí ó fi mọ pàtàkì oorun nù gbésí ayé rẹ̀ pé àṣé oorun ìdẹ̀ra Allah ni tó kódà tí èèyàn bá ń sùn tí ó tẹ̀lé lánàá tó bá ẹ̀dá káwá wo alukur'an nuzulatu rum aya ẹlẹ́ẹ̀kẹtàléní ogún allah subhanahu wa ta'ala ni wa min ayatihi manamukum billayli wan nahar wabtigha'ukum min fadlihi inna fi dhalika la ayatin liqaumin yasma'un أعوذ بالله من الشيطان الرجيم ومن آياته منامكم بالليل والنهار وابتغاؤكم من فضله إن في ذلك لآيات لقوم يسمعون ìtí ọmọ jẹ́ ìsìn òun ni ìjúwe tí Allah subhanahu wa ta'ala júwe fún wa pé a ah, tí wọ́n mọ bó oorun ṣe jẹ́ nùgbésí ayé ọmọ ìdéyàn ibẹ̀ nú àwọn ẹranko tí wọ́n sùn nú àwọn ẹranko tó yẹ pé àwọn sùn kódà tọ́mọ ẹ̀dẹ́ yìí wọn ọba wá sùn nínú kí ẹnìyàn fẹ́ yí lórí ẹ̀rí pé njọ́ tí àwọn tí wọ́n ń si wèrè káàkiri njọ́ tí wọ́n bá ti sùn àláfíà ń ṣe kíni àláfíà ń bọ̀ ni ló fi jẹ́ pé àwọn sedatives àwọn tí ọmọ jẹ́ kí wọ́n sùn lọ́pọ̀ nínú oògùn tí wọ́n mọ́ lò fáwọn tó bá ṣe kíni àwọn tó yí lórí wọ́n mi ní àyàtìhì inú àmì inú àwọn àmì tí ẹmọ́ fi dá Allah subhanahu wa ta'ala mọ̀ tí ẹmọ́ fi mọ̀ pé ẹlòmí ọ̀lẹ́tọ̀ láti fi jọsìn fún ẹlòmí kò yẹ ká mórogún pẹ̀lú rẹ̀ náà ni ni oorun tá à ń fún yín sùn lóru torí pé oorun ní í ṣe pẹ̀lú ọwọ́ àtàṣì ọba dẹ́dà de oorun sísùn mọ́ òru lórí jẹ́ pé oorun tá a bá sùn lóru ọlágbára ju oorun ọ̀sán lọ bírèèdì mọ́ sẹ́tù yàtọ̀ omi ara mọ́ sẹ́tù yàtọ̀ ẹ̀jẹ̀ ara mọ́ sẹ́tù yàtọ̀ gbogbo ara oorun tá a bá sùn lálẹ́ àlè fi wé kódà kó jẹ́ wákàtí kí oṣù wákàtí mẹ́ta wà nípò rẹ̀ oníwàjà alìnà náwùmọ̀kùn subata wàjà alìnà léyìnlá libasa a rí pé ó túmọ̀ pé oorun àti òru bọ́lá bàdà tó gbé wá náà yà yìí pé wọ́n mi ni àyà ti hi manamukum bil-layl nínú àmì àrísẹ́mọ̀ Allah subhanahu wa ta'ala kẹfì gbàgbọ́ tẹ̀sí mọ́ sí tẹ́mọ́ morogún pẹ̀lú rẹ̀ òun náà ni oorun tá ń fún yín sùn ní kíni ní òru wọ́n nà áàrì ọ̀nà méjìlá lè gbà tó àyà yẹn pé àti tọ̀sán yẹn náà bọ́tẹ̀ jẹ́ pé ọ̀sẹ̀ yìí sí dá fún pé oorun lẹ́mọ̀ sùn bẹ̀ làbáàfin ní tàkídìmù wa ta'khir ṣẹlẹ̀ níbẹ̀ pé ohun tí nàhárì ń bá lọ ni pé wọ́bù ti rọ́ ukùn mi ń fọ́dìlì pé bí nàhárì àti ìmọ̀ ọlọ́mọ ọbọ̀ yín wíwá jíjẹ mímu báwo látá ó ṣe tó báwo ni yóò ṣe tó báwo lẹ́sẹ̀ ṣe náà ìròyìn òkúta fẹ́ sí àkó gbé ìgbé ìgbéyàwó sóru àfẹ́ntọ́ ẹ̀yàn fàyàwó lọ lé ọkọ lálẹ́ àtìlẹ́fà lójúmọmọ ṣùgbọ́n gbogbo àwọn tó jẹ́ occasions tá a mọ̀ ṣe kódà tó bá láwọn kẹ́ ń ṣèpàdé òru a mọ̀ sí kíni a mọ̀ kẹ́fì sí wọn pé ìgbà tó yẹ ká fi sùn ni wọ́n fi ń ṣèpàdé inú kọ́ ìpàdé òkè lọ́fẹ́ dé tí ìpàdé yẹn ọkọ̀ kí wọ́n ṣe lójúmọmọ ló fi ní wọ̀bjìgá òkun mímfọ̀dìlì bínnàhàr ní títú ẹlẹ́ẹ̀kejì pé òun náà ni àtinúdẹ̀ra Allah subhanahu wa ta'ala tàmítà fi dọ́ọba dẹ́dàmọ̀ iná ẹ̀ ni ìmọ̀ ọlọmọbọ̀ yí pé ẹmọ wá ọlá ìmí Allah ní ojúmọmọ àwọn mufasirun jẹ́ oyé wa pé kódà àyà yìí ń tọ́ka pé àti aago méje ti ń à wàhálà tí mo ṣe àṣẹ náà kọ́là àfi lọ́lá àṣẹ fọ́dúlù ọlọ́run ni kéèyàn lọ bí iṣẹ́ mú wálé kéèyàn lọ kọ́mọ̀rọ̀ owó ní ohun tó fẹ́ ṣe kíni tó fẹ́ fi ṣe pé fọ́dúlù ọlá tiẹ̀ náà fi lọ báyìí dàfi sọ pé wọ̀tígá òkun bí nà áàrì mi ń fọ́dìlì hí jẹ́bọ̀ sí wọ́n nínú sọ́tò lójúmọ́ àná ipé fàíza kúdí àti sọ́lá fantasiru fil ard wọ̀btẹ́gù mi ń fọ́dìlì là nígbàtẹ́ ẹ bá ti kíjúmọ̀ tán ẹ fọ́ká sórílẹ̀ ẹ mọ wá káàkiri nínú ọlá ọba adẹ́dà tó ṣe kíni tó ti dà kalẹ̀ fún yín bá náà ṣe mọ́ da yẹn gẹ̀fádìẹ̀ tó mọ́ sàjẹ̀ nì bẹ́ẹ̀ lọ́ba adẹ́dà fọ́n ọlá kalẹ̀ fún kó wá náà pé wọ́n gbabi sẹ́rẹ̀ lọ kólókòó roko kólódò orodò ó ti yé oúnkàlùkọ́ gbẹnusẹ́ rẹ̀ lọ Allah subhanahu wa ta'ala bẹ̀ lẹ́nu sẹ́kẹ̀ làwọn náà wà yìí tá a fẹ́ fi rí láàdá a fẹ́ fi rí láàdá a fẹ́ ká fi sórí ire inú àkókò tí wọ́n náà ń lò tó fi ń gbọ́ wa àbó fi ń gbọ́ wa sí àwọn ẹlòmíì náà nínú tó bá yìí dàfẹ́ kó ṣe kíni kó fi ọ̀sẹ́ rẹ̀ sí kó lè rínú ọlá rẹ̀ ni ọwọ́ ni inna fi dhalika ọba ìdá ni dájúdájú níbi bá a ṣe ṣe oorun tá ń fún yín sùn lóru yẹn àti ìmọ̀ lọ yín lọ́sàn-án láàyàtì ọba dání àmì ńláńlá ni ó ní àwọn àmì ńláńlá ni ó fáwọn owó wá ni lè kọ́wù mi yẹ́sùmá òun fáwọn tó jẹ́ pé jẹ́ pé bóògà ìtì títà fi gbọ́rọ̀ ẹ pé àwọn Yorùbá náà sọ pé ó létí ni kèé fi gbọ́rọ̀ ọba dání fáwọn tó bá ní etí tà fi ṣe kíni tà fi gbọ́rọ̀ láàyàtì wọ́n mọ̀ pé àmì ńláńlá ni pé oorun yẹn ohun tó ṣe káwọn mójútó ni ẹlòmíín lóra rẹ̀ ń tó yẹ pé torí yóò wo owó yìí náà ni yóò ti gbàgbé pé tóun ọba sùn òun lè padà fowó yẹn wo àárẹ̀ ẹlòmíì tiẹ̀ ń sùn náà ṣùgbọ́n ìsùn rẹ̀ òun ló kó bá gbèsè ayé rẹ̀ ọjẹ́ ọ̀la fún so ní sókí òun náà ni pé nínú ọlá ọba adẹ́dá ni oorun ṣe kíni lọ́wà kódà àwọn àyàwó ọlọ́kìn òjò kan tọ́ba ìlọ tó fi ṣe fáàrí tí wọ́n lọ sójú ogun tọ́ba ìdá ni a ní kí òjò wẹ́lẹ́wẹ́lẹ́ ọ̀rọ̀ ó jẹ́ ó ní yorùbá a ní kí ìtò ògbé ògbé nígbà míì tí yẹn bá ẹ̀rì pé dírẹ́fà mi lè pẹ́jú wọn páàkì ẹ̀dàkùn ẹ̀fún mi ṣẹ́jú márùn yóò sì gbórí lé sí àrìn báyìí tó bá gbórí padà níbi sí àrìn báyìí yóò pé bísímìlá ẹ̀jẹ̀ á lọ tí ó bá sùn ṣẹ́jú márùn yẹn gbogbo ẹni tó gbé ẹ̀mí wọn lè ṣòfò yá pé gbèsè kódà torí pé ọlá kan tọ́ba adẹ́dà ṣe fún wa ni so ni pé ẹjí ká mọ bàbára oorun ohun tá a ṣe tá a jẹ tá a mu èrò tá a gbèsè mi tí ò ní jí á sùn kódà ńgbà tí wọ́n ń kí gbèsè wọ́n ní amúm bilail wọ̀gámúm binahar ìwọ́n ní ìrònú ni gbèsè lóru tí ẹjẹ́ yẹn ó sùn tó pé tílẹ̀ bá mọ́ ẹni fún ti fẹ́ dé bílẹ̀ bá mọ́ ẹ̀sìn òsìn wọ́n lé àwọn ọmọ rẹ̀ láti ilé eke wọ́n lé wọn láti ilé ìwé ẹni tó ti lọ gbà àwọn oúnjẹ wọ́n fi ní gbèsè nígbà míì náà tí gbèsè bá pọ̀ ìdẹ̀rọba tó pẹ́lú mi jẹ gbèsè yẹn lu ara wọn yóò kó wọn òró oorun sùn yóò máa kó mi eléyìí tó máa bí ara mi sí ní ara ni pé oorun bùkátà pàtàkì rẹ̀ ohun tí ó sì ní jẹ́ àárò sùn abọ̀dọ̀ sí kíni abọ̀dọ̀ jìnà sí lẹ́ni tó mọ rírí tó bá sí fún wa ò ní jẹ́ a ṣe ń lora wa òun náà ni pé èmi ò ní mi àìmoore ni jẹ́ kí ọba kọ́sùrù kalẹ̀ fún wa

tọ́bẹ̀ fi ṣe ìfilọ́lẹ̀ àdádálẹ̀ ló kọ kí bọ́yá ìlú kan so ni pé ẹnìyàn ní owó bá nẹ́bì ṣe tó pé à tẹ́lẹ̀ tó bá ìbádà ti rí sùn wọn ó dà rẹ̀ tó ní lọ́sẹ̀ òun mọ̀ gba àwẹ̀ ní iṣẹ́ báwo àwẹ̀ lòun mọ̀ fọ́sẹ̀ òun ṣe kọ́dọ̀ kẹ́ lòun ò ní fẹ́yàwó tàbí sẹ́yìn lẹ́ ń sọ báyìí sẹ́yìn lẹ́ ń sọ báyìí sẹ́yìn lẹ́ ń sọ báyìí tàbí wá fi padà parí ẹ̀ fún wọn pé nìkan wo ká jẹ ká mu lọ́sàn o ká ṣe nẹ́fìlà lóru ká sì sùn o inú súnnà mi ànábì ni fàmá ń rọ̀ gíbà á ń súnnà tí fàlẹ́ìsà mi ní ànábì kẹsà nìkáwù lẹ́sà níbẹ̀ bí díkìr torí pé tọba wàhálà tẹ̀rẹ̀tìbì òun lọ kẹ́yìn ó sì jẹun tó lágbára nínú ìgbésí ayé níbàámu sáwọn àdìsí mi ló fi jẹ́ pé kódà nínú àwọn àfáà láyé tí wọn ò sì pèpè síbẹ̀ tó yẹ kó lè jẹ́ pé pọ́blẹ́mù lẹ́lòmíì ní ẹlòmíì tó parí nù wọn tó yẹ pé ńgbà ọmọ ogójì ọdún ló bẹ̀rẹ̀ sí kẹ́kọ̀ọ́ kéwú ọwọ́ tó wọn bá parí kéwú òun ò ní fẹ́yàwó ọ̀rọ̀ míì tún ní ẹ̀bùn mi látọ̀ lọ yẹn o so tẹ́ pé gbàtọ́ wa tilé kéwúdé lẹ́yìn ọmọ eighty years ló tó ṣe nìka ni pé ó fẹ́ ṣe nínú àwọn àfáà tọ́lámìlà kánú ẹ̀sìn tí wọn ò sì gbéyàwó tí wọn ò sì pé ẹnikẹ́ni síbẹ̀ pé wọ́n sì gbéyàwó wọn ò sì sọ pé ọlá àbí ìjọsìn ni wọ́n fẹ́yàwó ó ti yé hmm. ṣùgbọ́n personal lifestyle àtàwọn àdébàkan tó dé bá wọn sọ pé sábàwọ̀ àwùjọ wa náà gan ẹlòmíì ọ̀fẹ́ fẹ́ àfáà

wọ́n pé àfáwà náwáwí ó ti yé islam bùn tèmíyà àfáwà tọmọkùn ní bísírùlháfí bísírùlháfí àwọn náà fẹ́yàwó kódà badawi tọrọ ọmọ ìjẹ́ mùsùlùmí rẹ̀ àwọn mẹ́kọ̀ọ́ wà líyà ọlọ́run ní tọ́jára mísẹ̀rẹ̀ so àwọn náà fẹ́yàwó wọ́n pọ̀ bẹ́ẹ̀ sultan mufasiru àfá olórí ogun tẹ̀sí ìbùnújẹ́rẹ̀ tọ́ba àwọn ni pé ń bọ̀ akànmú àdísì yẹn wá láti sọ pé ànábì wá sọ fún ọ pé èmi a mọ́ sùn ó ti yé torí pé ọlá lóorun ṣùgbọ́n la pé bó ṣe gbé wá sí àkọ̀rọ̀ yẹn gbọ́rọ̀ lè káà wá ó ti láàfin rí nínú àwọn àfa tó yẹ pé ànábì wá sọ fún ọ pé ah ìní sùn àbí ìní fẹ́yàwó kò sínú ìlànà mi ṣùgbọ́n kò túmọ̀ pé ẹ jáde kúrò nínú Islam ṣùgbọ́n nínú orí ọba adẹ́dà ni káṣe kíni káṣe gbogbo àwọn nǹkan yẹn tádẹ́wò kí wọn bá bá wa àdẹ́wò tí wọn bá ta àfi ní rọrùn sùn ọlọ́ba rẹ̀ kọ́ mọ́ gbé kọ̀ọ̀kan wa so lè ṣe jẹ́ ni. ìdáàkùnmọ̀lá ọ̀gá nígbà tí a ti mọ pàtàkì oorun sísùn nínú ìgbésí ayé ọmọ ìdẹ́yìn láìsí túmọ̀ àwọn àléébù tó lè yọ látara kí n kóhùn ní mọ̀ sùn ọ̀dà ǹjẹ́ oorun tá à ń sọ̀rọ̀ ṣùgbọ́n. Allahu akbar. Naam, jazakumullahu khair. ní oorun tó oorun bùkátà ìmúrasílẹ̀ <laughs> níbi tí n bá ti gbé yọ̀fẹ́ fọ́ọ̀nì díẹ̀ tẹ́wọ̀ pé even ní lọ́kọláya tó bá pé wọ́n fẹ́ sún abẹ́ẹ̀kọ́ ni wọ́n pe ọlẹ́ ẹ̀kọ́ oorun abẹ́ẹ̀kọ́ ni ẹ̀kọ́ oorun kátó àṣẹ ìpinnu àwọn tírafíkì wọ́n ní báàbù tó sọ̀rọ̀ nípa pé àdábù ànáwò àdábù ànáwò stáì wo làá fi sùn oorun kìí ṣe pé oorun lọ́kọláya o ìfọ́n kẹ̀ mú wá pé kí oorun lọ́kọláya tá a ṣe ìtìláàpù oorun fún tó bá jẹ́ kó bá lẹ́kọ̀ọ́ tó jẹ́ nìsín so oorun tó bá wá pè ní àmì rẹ̀ sóhun ni ní ṣe kí ní tọ́hun yẹn ní inú àmì rẹ̀ ni ni pé oorun ní ẹ̀kọ́ rẹ̀ kódà ó sì ní múra sílẹ̀ àmọ́ dé torí kílà fi ń ebi kárí suni sùn ni nígbà táwọn ní ní ibi táwọn adìẹ mi ọmọ ọmọ sùn ni a pé ilé ń ń ọmọ tá ń bí ìyàwó ta ní ká lè ro oorun sùn ni torí pé tí ebi bá ń bẹ lára oorun ẹsẹ kí ni tí ìbànújẹ́ bá ń bẹ ó túnmọ̀ pé gbogbo ògbésí ayé wa generally ó ti yé ló bùkátà ẹ̀kọ́ tó oorun bá wá jẹ́ ọ̀kan gbòógì tó bá rí dáadáa kọ pé nínú àwọn àmì òun ni a jẹ́ pé ó bùkátà ẹ̀kọ́ alukurani kọ́ wa lẹ́kọ̀ọ́ bá a ṣe ṣe kíni bá a ṣe sùn kódà ọba adẹ́dájú ó yé wa ipò tó gbé oorun sí ká lè mọ pàtàkì oorun ọba adà níbi pé o túnmọ̀ pé ẹ̀tàn ẹmọ tán ikú wò ká lè pìrìpì àkàlẹ̀ dé kíni dekú bẹ́ẹ̀ bá ń sùn tí ọ̀wá múra lè dekú tó jẹ́ nínú ọ̀rọ̀ òbìlẹ̀jẹ́ nínú ìwà o tiẹ̀ nínú ṣe tí Allah sì ń sùn nìyẹn ò nílà tó tó bá sọ fún wa pé àwọn àmì wọn ọlọ́run yẹn o sì ẹ̀kún tọ́kọ́ sáájú kó tó gbé ọmí ní ayáti ìmọ̀ náà mùkún nìyẹn nínú ọmí ní ayáti hí ọlùkù samawati wal ard wọ̀tíláàfin léèlì wọ́n na ar lọ sáájú lọ́tẹ̀ wá gbé kó ọmí ní ayáti hí náà náà mùkún tó tabá lọ wo ti ali imran ìsọ fún akọ́ ìnàfi ọlùkù samawati wal ard wọ̀tíláàfin léèlì wọ́n na ar la ayáti lè ó lè albab ó dọ̀ pé ìṣe ọ̀sán bó ṣe ṣe ìṣòro bó ṣe ṣe tó fíksì oorun sínú òru tá ti lè rí rẹ́jẹ kódà tó bá ń kí oorun wọn mọ̀ sọ pé òní mọ́ gba tọwọ́ ọmọdé tọwọ́ àgbà ń kọ́ tébò òun lọ gba sẹ́rìn lọ́wọ́ dráìvà tóbi bára rẹ̀ ń kòtò arìnrìn àjò kan níjọ́ kan kódà experience méjì irú rẹ̀ kọ́ bá dẹ́dàkọ́ mọ́ làwọn ń bẹ̀ tí ọmọ ìyá ń gbọ́ wa mo níbi tíra kan níjọ́ kan bá sọ ọmọ ìyá kẹ́kọ́ gbé wa lọ bí tá lọ ra tíra ẹnìyẹn kódà ń gbọ́ alọba ọkọ wa ní abẹ́ gádà tó wọnú lọ sọ láàrin òru tó kú lẹ́yìn àwa mẹ́ta tà nínú ọkọ̀ oorun náà sì ni oorun ẹni tàjọ ń sọ̀rọ̀ tọ́kẹ̀ dákẹ́ láàrin ìṣẹ́jú bí ẹyọ so irú ilé èèyàn mọ ìyẹn oorun àwọn tó ń ẹni tí ọkọ̀ gbogbo bá ń ṣe ẹjá oorun lẹ̀ ẹ jẹ́ pé a sì kí tá àrùn rẹ̀ bá dé àìsàn rẹ̀ bá dé àwọn ará aléto náà táwọn ń sùn pé bá lè wá ti travel wọ́n ń sùn yẹn yóò padà gbòòrùn lọ́wọ́ àwọn náà ló fi jẹ́ pé àwọn tẹ ẹ̀yìn tẹ láwọn ọkọ̀ tí wọ́n ń ṣerú iṣẹ́ bẹ́ẹ̀ tó ti yé lọ́sàn-án ẹ̀kọ́ tó ní ṣe kíni ó ti ti ìrìn àjò dé mọ́jú yìí nìsí ọtọ̀ ti padà ẹ̀yìn tẹ jẹ́ ìyàwó àbẹ́yẹn ẹbí rẹ̀ náà ẹ mọ sùn díẹ̀ díẹ̀ ẹ mọ́jọ́ tẹ́mọ̀ sí kíni tẹ́mọ̀ fi san gbèsè gbogbo àwọn òrùn yẹn lọ́tọ̀ fọ́ ni pé àá ṣe kíni àmúralẹ̀ de oorun lábẹ́ pé àmúralẹ̀ de oorun àti pò torí torí pé èèyàn mọ sunrun káyé èèyàn bàjẹ́ tí èèyàn bá kọ́ ẹ̀kọ́ bẹ́yìn ó ṣe sùn torí pé oorun gan fúnra rẹ̀ ọjẹ́ àtúndè nínú ìgbésí ayé fi ń wẹsẹ̀ ọká ó ọ̀sẹ̀ ń ṣe pọ̀fọ̀ ń pògèdè àṣà lè sùn tó tí àkáǹtì iṣẹ́ rẹ̀ tọmọ sí kíní afá lè sùn tọ́kẹ̀ wọ́n balẹ̀ pé mo sùn ni nǹkan kí ò ní ṣe mí torí pọ́ba tó fohun ta mí lọ́rẹ tí mo sì képè kí n tó sùn ọba yìí ò sí kíni kò sùn torí nínú òkè tiẹ̀ ni pé láta ó ṣe òsínà tó ń wà lànà o ẹjọ́ bá ti wá mọ̀ pé ọba tó dáhùn kì í tògbékèé sùn yóò sùn yóò fẹ́ dọ̀lé kíni lórí òróǹro ọkàn rẹ̀ ọbalẹ̀ tó bá kẹ́kọ̀ọ́ bá a ṣe sùn lápẹẹrẹ nínú ẹ̀kọ́ tá a fi sùn tí wọ́n múnú àdìsí ànẹ́bí sọ̀lá ìwọ̀sán tákọ̀rà débẹ̀ ní àwọn ẹ̀kọ́ òun náà ni pé oorun sísùn nínú ẹ̀kọ́ rẹ̀ wọ́n ní òṣìṣàn mẹ́rin ó tiẹ̀ iná ẹ̀ ni àmọ́ fi sùn báwo láṣẹ sùn òṣìṣàn mẹ́rin tó kí abáfẹ́ sùn nọ́mà òun ti pé tó ti ní náwó mú ó ní ṣe pẹ̀lú wọ́dí olè aljamb alalard torí gbàtí alukóran sọ fún wa pé tàtàjáfá jùnúbùhùn aljambu anilmadọ́jìí ó tàn kó tó bá jẹ́ pé oorun pàṣẹ tẹ́ pé áṣù yóò ṣe gbogbo sẹ́tọ̀ kó ṣe fúlì oorun kò sóorun tó dáa tó oorun ta ṣe kíni ta fi hà oorun wa pín sọ́nà mẹ́rin alákọ̀ọ́kọ́ ni anáwó mustelkian bí an yaj'ala almaru zahrahu bil ard wa wajhu ila samaa kọ́kọ́ òun ni kéèyàn tàkàkà ó ti yé kó fi ìpàkọ́ lélẹ̀ kó fẹ̀yìn lélẹ̀ kó ti kọ́ máa ṣe kí ni kọkọ̀jú sí sámà irú oorun yìí inú ẹ̀kọ́ ẹ̀sìn ọlẹ́tọ̀ ìyẹn lè sùn bẹ́ẹ̀ ìyẹn lè sùn bẹ́ẹ̀ torí pé àdìsí méjì ló wà táwọn àdìsí yóò sì takora wọn alákọ̀ọ́kọ́ àdìsí kan wá nù Sahih Bukhari tí ọ̀kan náà wọn sọ̀hábà ó lóun rí ànábì sallallahu alaihi wasallam àfọwà eh, Umar òun rà nẹ́bi tá nẹ́bi mustalkiyan fil masjid tá nẹ́bi an ìdà rìjìlẹ̀ yìí ala ọ̀họ́rọ́ tá nẹ́bi gbé ẹsẹ̀ kan lérí ikeji torí pé gbogbo àwọn eléyìí ẹ̀kọ́ nìyẹn pé a jẹ́ hadisi mi nù sọ́yìn muslim tí ànẹ́bi sin wa lọ́wọ́ pé àwọn sọ̀hábà rìpọ́tù rasulullah sallallahu alaihi bi kéèyàn rọ̀gbọ̀ kọ́ ṣe kíni kọ́ tàkàkà kọ́ wá gbẹ́sẹ̀ lé eré ara wọn a àwọn akẹ́mọ̀ àwọn àfa ẹ̀rí pé iná ilẹ̀ lóyún kẹ́yìn àdìsí ń takora wọn kíníkẹ́ ń takora wọn akọ̀rọ̀ fara balẹ̀ kódà nínú àdìsí ẹ̀ máa ń ka àdìsí ọ̀kẹ́ bẹ̀rẹ̀ lọ́ba fẹ́ mú tọ́ba jó nífẹ̀ẹ́ nu ó sì mọ fi ṣe tààyè ìdùn tó gbé lọ́tọ́ pé gbóngbó tí ó bì wo ń bẹ níwájú yóò wá sílẹ̀ kò ní tu láti gbọdọ̀ páyà ọba tó dá wa tá a jábọ̀ fún wọn á ní báwo láwa sí oorun yìí láti lóhun náà lẹ́tọ̀ọ́ a lè sùn bẹ́ẹ̀ yìí ànẹ́bì sùn àwọn kan ní àdíṣì ti múslìmù yẹn ọ jẹ́ násíhù fún ìṣẹ́tà ànẹ́bì ṣe rí wọ́n á ní rọ ìzà amkanaljamo ó jẹ́ ìsìn àwà padà sí pé àjámù haúlá mínà tó bá jẹ́ pé abá lè pa àdíṣì pọ̀tà nípọ̀kẹ́ pàkẹ́rẹ́ àbíkásọ pé eléyìí ó ṣe á gbé ọlá fún pé méjèèjì láfẹ́ ṣe la fẹ́ lò so ní pé àwọn táwọn ní ti múslímù yẹn pé tànẹ́bí ni wọ́n sùn ní tàkàkà kò sì gbẹ́sẹ̀ lérí ara wọn àwọn ní ó ti pa oorun tànẹ́bí sùn rí yẹn àwọn àbọ̀wọ̀ á béèrè pé á béèrè pé ṣé ṣíṣe tànẹ́bí ṣe yẹn lọ ṣáájú ni àbọ̀rọ̀ tó sọ nìkẹyìn táàfin mọ̀ ìpè olókọ́ dé olójẹ́ kẹyìn àkọ́kọ́ nìyẹn ẹlẹ́ẹ̀kejì òun náà ni pé tàbárí fẹ́ẹ̀lù rọ̀sùl a sì rí arọ́rọ̀ ànẹ́bí àti ìṣẹ́ ànẹ́bí tó bá jẹ́ ọ̀rọ̀ ànẹ́bí ni wọ́n pe ọ̀rọ̀ anẹ́bì láàmọ̀ tẹ̀lé torí pé àṣẹ gbogbo wa ó ṣeéṣe kí n tó ṣe jẹ́ rẹ̀ rẹ̀ àwọn àpá wa ní àtìké ní àtìkejì ni pé oorun yẹn lẹ́tọ̀ wọ́n ní oorun ká sùn kátàkàkà ọlẹ́tọ̀ tá a bá gbẹ́sẹ̀ ara wọn àkọ́kọ́ lè gbẹ́sẹ̀ lérí ara wọn nígbà tí ìhòhò ọ̀bá ní hàn nígbà tá abụọchị tí ẹwọ́ nkẹ́kẹ́ ọwọ́ àtàkàkà gbogbo abẹ́rẹ́ mbenta ń o tó sùn wọ́n ní so náhàyù yẹn pé náhàyù yíyà bí kàrà ni ó sùn tó lérí ara wọn débi pé ìhòhò rẹ̀ ọmọ síkín abẹ́rẹ́ ọbẹ̀ ń ta tó di ni àdìsí ti kíkọ̀ rẹ̀ ni ní ni pé láfi ní inú oorun lè sùn a lè ta káàkà torí ń gbà mí pé á ìyàn tàkàkà wọ́n wá ní ṣùgbọ́n tó bá jóbìnrin torí sẹ́mọ̀ pé nínú ìpìlẹ̀ ìwọ ṣòkòtò ó jẹ́ ọ̀rọ̀ wà lọ́dọ̀ àwọn àfáà níbẹ̀ gbóbìnrin bíi káróró kákẹ̀ẹ́sẹ́ bíi bàǹtẹ́ nínú àṣà Yorùbá ó jẹ́ tó náà ni tó pé tóun bẹ́ẹ̀ sùn bẹ́ẹ̀ tó tàkàkà bóyá gbẹ́sẹ̀ sókè àbọ́gbẹ́sẹ̀ lé ara rẹ̀ lè mọ hàn wọ́n ní kò kún tó fóbìnrin ṣùgbọ́n tó ráwọn kẹ́mẹ̀ tó kó lè lẹ́tọ̀ ṣùgbọ́n tó bá jẹ́ pé ààyè kí ọba mọ́ ti bẹ̀ wá wọ́n ní kò yẹ obìnrin tó kódà ara míì nínú àwọn àfà táwọn ní tóbìnrin bá mọ́ sùn bẹ́ẹ̀ tó bá tiẹ̀ ni tí ò múra lẹ̀ fún oorun bó ṣe yẹ kó múra tó ti múra rẹ̀ ò tó oorun yẹn ó lè fún ṣètò lọ́pọ̀túnìtì láti mọ ọba àjọ ní láti mọ ọba alájọṣepọ̀ tó sọ pé ó ní ọkọ̀ òru tó jẹ́ tí múra rẹ̀ ò ṣe kíni kìí sí ìwọ̀ fún ṣùgbọ́n àtàntorí kó lè jẹ́ pé sítírù rẹ̀ ìdáàbòbò òwò rẹ̀ pé tẹ́yẹ́yẹ́ pé kó wọn mọ́ sùn ìfi ń da pàápàá jùlọ tó bá tẹ̀ wá sùn pé kìí fún mi ṣé múra pé nímúra oorun tá a múra kalẹ̀ tá a ti débi àwọn múra yẹn tán ó ti pé ṣé múra rẹ̀ pé torí gbogbo àyè kọ́ là á sùn ní obìnrin tó bá tó rẹ̀ lẹ̀ ó mi ní ṣọ́ọ̀pù rẹ̀ náà ọkùnrin rajà rajà níta yóò súnà yóò tẹ gbogbo ara lẹ̀ so ọkùnrin kódà ìbára ní ọmọ ọ́fíìsì àti pé ṣé gbogbo ibi tọkùnrin lè ṣe ẹ̀yọ́ lóbìnrin lè ṣe ẹ́ àlìfáàmù so ni wọ́n fi ní wọ́n ní àwárí àfáwà Umar bin Abdul Aziz tàbí a ní wọ́n mọ́kù wọ́n ní ọ̀kẹ́ nínú àwọn hùlàfà ar-Rashidun hmm. nígbà míì fún àwọn ọ̀dí kan wọ́n ní wọ́n rí ọmọ obìnrin tó sùn àwọn náà sì gbogbo àwọn ọ̀rọ̀ yìí wọ́n á jà lọ pé sùn bẹ́ẹ̀ mọ́ ó ti yé wọ́n sọ pé èèwọ̀ ni ṣùgbọ́n pé kò kún tó fóun kọ́mọ sí kíni kọ́mọ tàkàkà fi sùn ṣùgbọ́n ọlẹ́tọ̀ ó di alákọ̀ọ́kọ́ ni àbí ẹlẹ́ẹ̀kejì nínú ẹ̀kọ́ oorun inú oorun tó lẹ́tọ̀ stáì tá a mọ́ fi sùn anáwòmù alàlùwọ́jì àdámọ́lá ń sọ jẹ́nẹ́rálì yẹn òun ni kéèyàn ó sùn kọ́ dáyà délẹ̀ eléyìí wọ́n wà náwòmù ṣayatin au ṣètọ́n oorun ṣètọ́n ni kò lẹ́tọ̀ fún mùsùlùmí kọ́mọ sùn lẹ́ni tí ó dáyà délẹ̀ tí ó dojú délẹ̀ tí ó dọ̀bálẹ̀ tí ó fi sùn kódà ń bẹ nínú àwọn ẹ̀rí tó ṣe ìmọ̀ dọ̀bálẹ̀ ní léwọ̀ tó ti wọ́n là níbi sallallahu alaihi wasallam àníbi lọ́la mọ́lẹ̀ pé oorun àwọn ṣètọ́ ni kò sí lẹ́tọ̀ so àtàwọn ọmọ ìyá wọn nínú rìn èèyàn ó ti ni wọ́n mọ́ dọ̀bálẹ̀ dàyà délẹ̀ ó ti ó tọ̀ kó tó ọ̀nà bá ti jẹ́ dàyà délẹ̀ wọ̀lìjìn wọ́n ní oorun yẹn ò sáyé oorun àwọn sayatin àti àwọn ọmọ ìyá wọn ni wọ́n wà makiruhu ohun ta kọ̀tẹ́sìn kọ̀ ni so ti ohun tẹ́sìn kọ̀ sẹ̀rí akọ̀ torí pa nẹ́bí rẹ̀ tó sùn bẹ́ẹ̀ pẹ̀lú tó yẹ pé ìpa kìí sì pa pé ànẹ́bí sọ̀ dájú ẹsẹ̀ lé táàkì ìṣọwọ́ gan ló fi jí pé káì mọ́ sun oorun yìí mọ́ oorun àwọn tó bá dẹ́dà ń bínú sí ẹ̀sọ̀ pé ohun tí lánàá bá tún ti wá ń bẹ̀ láwọn afáàfin ní èèwọ̀ lọ pé ìpè ní makuru ń bẹ tó ní oorun ẹni tó bá dẹ́dà ń bínú sí tó jẹ́ pé ẹni tó pààyàn oníwàlà àná òun lọ́hùn ọgà díbà àlẹ́ yìí wọ́n tánà bíbi ṣètì láti pé oorun àwọn tó bá dẹ́dà bínú sí ní mọ́sùn báyìí ó ti yé pé ohun tó sùn náà ni pé kọ̀lẹ́tọ̀ fún ṣètọ́nì sí ní ọba dẹ́dà bínú sí àtàwọn tó bá jẹ́ àwọn ọmọlẹ́yìn rẹ̀ torí pé ànábì rẹ̀ tó sùn bẹ́ẹ̀ fọ́ àrọ́kàwù tó ti ànábì wá ànábì fẹsẹ̀ tí ànábì ní àṣẹ ìdọ́jà sísùn báyìí yukrihu Allahu Allah subhanahu wa ta'ala ṣe kíni ó kórìíra rẹ̀ bákan náà ọ sọ pé iná oorun ọmọ náà so àdìsí yìí rẹ̀ ó jẹ́ hasan ìgérí àwọn mi sọ haha rẹ̀ so eléyìí ni ẹlẹ́ẹ̀kejì ìran bá a ṣe sùn lẹ́ẹ̀kẹta òun ni anáwó aláyàṣà sísùn ní ẹ̀gbẹ́ káfọwọ́sì ìhà òsì lélẹ̀ yẹ pé kí gẹ́gẹ́ kó làǹgbà táwọn afọ́ ọmọ sọ fún wa ni ṣùgbọ́n jẹ́ gbogbo tó bá sàǹfààní lájọ́ pé láàmú olùlọ́bẹ̀ ṣe bí ọtí ọba ẹ̀dà sọ fún wa pé àǹfààní ń bẹ ń bẹ o wọ ìsìnmú òmá àkùbárù mi ń nẹ̀fọ̀ ẹ̀yìn má nípìnlẹ̀ àkọ́kọ́ nìyẹn o tó ní ọtọ́ bá ní òsínà sí wọ́n máa ń sùn ní ìsòsì lè mọ́ mú wọ́n ní kò sínà sí wọ́n máa ń sùn ayé asá kan bẹ abẹ́ ọ̀tọ́ ní tẹ́bá fẹ́ kírun yẹn mọ́ mú tí ọba sínà sí inú àlùkùránì tó pé tàdárùjì tẹ́sìn jẹ́ òfin àwọn òfin kẹ́mẹ́tẹ́kọ̀ bá ìdàkọ́kọ́ mú wá pé ẹ̀kọ́ mọ́ lò yí lọ àti paárẹ́ ẹ̀mọ́ lò mọ́ ó so ọba rẹ̀ ṣe ìṣùbátù nẹ́fò fìlàkọ́mùrù àbí wọn àwọn afáwa nígbà táyà padà wá pé ẹ jìnà sí yẹn gbogbo àǹfààní yẹn lọ́ba rẹ̀ ti ṣe kíni ló ti kókó mbẹ kódà tẹnìkan báwo kó ń ra àǹfààní kan níbi ọtí bóyá fi ń lóògùn kan ewé fi ń tọ́jú ara ni àbí fi ń lóògùn kan lóògùn dẹ́ kan òun fi ń rówó tóun bá ti mutí kíníkà gbogbo ẹ̀ bẹ́ẹ̀ so aburú ni wọ́n fà sínú ìgbésí ayé rẹ̀ láyé àti lálùkìyàmà so wọ́n láti wá mi táwa ti lọ ni pé àwọn tó jẹ́ àwọn dókítọ̀ torí pé ẹ̀sìn rẹkọmẹ́ndì ìmọ̀ wọ́n rẹ̀kọ́mẹ́ndì àwọn tó jẹ́ mutakhasisun fi tib àwọn tó pé wọ́n jẹ́ olùsẹ̀sà ìmọ̀ tọ́jú ara wọ́n ní lọ́dọ̀ wọn ní proof lọ́dọ̀ wọn náà wọ́n ní kéèyàn ó sùn pẹ̀lú hausi ọ̀dà ọ̀làǹfààní ṣùgbọ́n àwọn ní ọ̀sọ́ pé òun ni best láti mọ̀ fi sùn nígbà wo wá ni lọ́làǹfààní gẹta lè sùn tó jẹ́ pé ta bá sì lo ẹ̀kọ́ ẹ̀sìn gan a mọ́ bùkátà rẹ̀ wọ́n ní sísùn pẹ̀lú hausi yusuf al ìsábà ọmọdé kó ń jẹ ó tètè dàjì ó tàn pé ní tó bá jẹ ń jẹ àjẹ yóò àjẹ jù ó tiẹ̀ tó wá fẹ́ ró oorun sùn tí ò fẹ́ sùn torí pé tẹ̀yìn bá mọ́ sùn pẹ̀lú àyógbẹ́ndù tí ò jẹun níwọ̀n bá níbi ṣe ní ká dánú sí mẹ́ta tó yẹ pé ìpín kí wọ́n jẹ fún oúnjẹ ìpín kí wọ́n jẹ fún mi ìpín kí wọ́n jẹ fún mímí lọ òkè mímí lọ ọlẹ̀ tó ti tọ́jú ẹ̀ bẹ́ẹ̀ jẹ àjẹjù oorun ẹ̀ kò ní rọrùn sùn ẹni tó bá ti wá wà nù pọ́blẹ́mù bóyá nú àwẹ̀ yìí náà ní àbígbà míì ní orí pé ọ̀fẹ́ lòun rórí oúnjẹ yọ wá jẹ nje bíi pé jẹ oúnjẹ tọ́lá kalẹ̀ wọn irú bẹ́ẹ̀ ọ̀sánfààní fún nígbà míì kọ́kọ́kọ́ fi ìhà òsì lélẹ̀ ná oúnjẹ yẹn fásitì láti ṣe kíni láti dàjẹ́sì pé so kọ̀lí lán kéèyàn kọ́kọ́ ra fi lélẹ̀ dẹ́kẹ́ fóun gẹ́gẹ́ ló mú kọ́ fẹ́ fi sun ó so tó bá ti wá sùn bẹ́ẹ̀ tó ti rí pé e, oúnjẹ ní ti ń gbọ́ ọpọ tó mà yẹ ń kọ̀líbù ìlàjàmbìlẹ̀ ayman tàbọ́tì ẹ̀ kọ́kọ́ sùn pẹ̀lú ọ̀tún ọkọ̀ filélẹ̀ ọ̀tọ́ lè yípo so ni pé wọ́n ní ó lè ṣe bẹ́ẹ̀ mo rò pé ó ti yé wa báyìí nìsín pé a lè sùn nígbà tí kò ní sẹ́fà béèrè fún ṣùgbọ́n sì ti kéta fún tápọ̀ afẹ́fẹ́ wọn fẹ̀gbẹ́ owó òsì lélẹ̀ ẹ̀sìn ti kéta fún ìgbà míì tá tó lè fẹ̀gbẹ́ owó òsì lélẹ̀ ni pé tá a bá sùn tá a lálàkàlà téèyàn tọ́tọ́ jagun lójú ohun tó láàgùn wá bóyá fún bláàlà bí wọ́n ṣe kíní kan tẹ̀kọ́ níbi ni èyàn ó ṣe a'udhu billahi minash shaitani rajim yóò ṣe tanafus sí ẹgbẹ́ ọwọ́ òsì rẹ̀ abẹ́ẹ̀kọ́ sọ àníbi wá ní kó yí ìhà rẹ̀ po wọ́n á ní ọ̀dà tó bá yẹ pé ìhà ọ̀tún ló fi lélẹ̀ tẹ́lẹ̀ ńkọ́ àárín àwọn àfáà tí wọ́n ní kó ẹgbẹ́ ibi tó sùn sí bẹ́ẹ̀dì ni kó yípo náà kọ́kọ́ tún náà fi lélẹ̀ padà tí a bá ti rí pé náà àdísì pé a lè pé ọlọ́báyìí ọlọ́báyìí náà ẹnìkan ò ní wo ọmọ kọsọ̀ pé báyìí torí pé yóò kọ́ yí àpò náà tọ́wọ́ yára padà padà sí ọ̀tún rẹ̀ so ní pòṣíṣẹ́ tá ànábì sallallahu alaihi wasallam júwe fún wa ipò ẹlẹ́ẹ̀kẹta ni ipò ẹlẹ́ẹ̀kẹrin ni anáwùmọ̀ alẹ́lẹ́yẹmìn ìsùn pẹ̀lú ìhà ọ̀tún eléyìí ó wà náwùmọ̀ sunna àṣọ oorun sunna náà ń bẹ wọ́n ní oorun sunna tó jẹ́ pé òun gan sísítẹ́ẹ̀mù ọmọ èdè èèyàn sẹ́kù wọ́n ní alimentary canal ti ọmọ èèyàn àbí ẹ̀kọ́ ni wọ́n sì ní ti kíníkan kíníkan sísítẹ́ẹ̀mù ẹ̀rí jọjítẹ́tì kíníkan pòsíṣàn bọ́ba adé àṣegbé àwọn fùkú wa ẹ̀dán wa kalẹ̀. naam wọ́n ní bẹ́ẹ̀ sì ni káfíhà ọ̀tún lélẹ̀ yẹn lànẹ́bì kọ́ wa òun lànẹ́bì sì nífẹ̀ẹ́ sí jù torí pé kódà nínú sí ànẹ́bì sallallahu alaihi wasallam yuhibbu tayammuna fi shani kulla gbogbo ntánà ìfàfẹ́ sọ fẹ́ràn ọ̀tún ọ̀tún àfi tó bá jẹ́ nǹkan ẹ̀gbin wọ́n wá ní wà á àṣàrà òlèlè ntìbà kéjé kéyìn ó sún àsùnpinyè ìyẹn mọ́ tètè dín torí pé kí ni ẹ̀mí ọ wà lókè torí ní ẹ̀gbẹ́ owó sì ti wà tí ẹ bá ń fi ẹ̀gbẹ́ owó sì sùn ó ti fọ́nlẹ̀ mọ́ mímí rẹ̀ so ó ti fọ́nlẹ̀ mọ́ ìròrí rẹ̀ tí ọmọ circulate ẹ̀jẹ̀ lọ́nú brain kódà ó súnmọ́ kéèyàn ó tètè mọ́ gbàgbé nǹkan torí pé ó ti fọ́nlẹ̀ mọ́ ẹ̀jẹ̀ rẹ̀ àìwá circulate ẹ̀jẹ̀ bó ṣe yí ẹ̀yẹn iye ní ó tún kú papọ̀ tí a máa ń fẹ̀gbẹ́ ọwọ́ òsì tó gbẹ̀ gẹ́gẹ́ ni háàtì wà tí a bá wá sùn lẹ́gbẹ̀ẹ́ ọwọ́ ọ̀tún háàtì yẹn wà lókè tó pé bíi pé gbogbo ara tára yòókù yọmọ pín ẹ̀jẹ̀ lọ ibi tó yẹ kó ṣe ibi so ń bẹ wọn ni fi ìmọ̀sọ́ọ̀lì ìmọ̀ sùn bẹ́ẹ̀ lóru ìbẹ̀ ni oríire wa kódà ara yóò sinmi dáadáa eléyìí àrínú àdísà nabi muhammad sallallahu alayhi wa sallam so bákan náà tí ẹ bá tó wá fẹ́ sùn kọjẹ́ pé lánàá nabi sallallahu alayhi wa sallam látẹ̀lé yẹn àdísì káwá ká fi gbélé ìtì wọ́n ní àrísà fáwà jábìr bin abdullah radiyallahu an wọ́n ní anabi sallallahu alayhi wa sallam sọ pé nígbà tí yẹn bá ń lọ kóhun lọ ń sùn tó fi yẹ ká mọ múra báwo láti sùn kò yíṣẹ́ wọn láti sùn ẹ̀kọ́ rẹ̀ tí lọ ń sùn báyìí pàápàá jùlọ jẹ́ mùsùlùmí ni àbọ̀ jẹ́ sòṣètọ́ ni ọmọ jìjàgùdù pé báwo ni ó sì parí ayé rẹ̀ torí pé ṣètọ́ni ti gbọ́ àyà yé pé oorun ọmọ ìyá kú ni sọ̀pé àyà ti wọ́n náà ti sọ fún wa pé yàtọ̀ fákùn bìlẹ́ìlì sọ pé àwa làá mọ́ mu yín kú lóru ẹni tí a bá sì fi ẹ̀mí rẹ̀ sọ́wọ́ òun ò ní padà mọ́ kò tójú oorun bọ́ sí ojú ikú ẹni tí a bá dẹ̀mí rẹ̀ padà òun lájọ sí ẹ káàárọ̀ fìràdà alájí àti ẹni tóun bójú oorun lójú ikú yẹn tó bá fẹ́ jẹ́ pé pàpà tí ní ìrùn bèèrè pé sí dáadáa la jí torí pé ó ti sùn láyé ọlọ̀ dísẹ́lì kìyàmà tí àyàtù bàrṣàkíyà báwo lọ́wọ́ jẹ́ pé táwọn ẹ̀bá ti ojú oorun bọ́ sójú ikú báwo ni ó ṣe jẹ́ pé jíjí tá a jìn sí sàárè tí màlẹ́kà ó bi wá jíjí tá a jìn sí bàrṣàkì jíjí tá a jìn tó àti bàbá sùn náà ń bẹ́ nu kọ̀ǹdíṣẹ̀n wọ́n wá ní ìbìtàdára o malakun wa shaitan màláìka ọmọ ṣùgbà rẹ̀ pé ah, ẹrú Allah nìyí ọ̀yẹ kọ́ bá kó fi àtúbọ̀tán ẹgbú parí ayé rẹ̀ tó bá jẹ́ pé òun rọ̀tẹ̀ já sí ikú fún tó bá tẹ̀ jẹ́ kó fẹ́ parí ilé rẹ̀ lónà fẹ́ close rẹ̀ tó bá ní ọkọ̀ òdí iṣẹ́ àwọn tí ń kọ rẹ́kọ̀dù rẹ̀ kalẹ̀ pé kọ́mọ bàtà dáradára parí ọjọ́ ayé rẹ̀ lórí nígbà tó bẹ̀rẹ̀ àṣùbà náà wà bá mọ́lẹ́kù lè la ọjọ́ parí ìgbésí ayé rẹ̀ lẹ́yìn kọ́mọ bẹ̀rẹ̀ dé parí rẹ̀ lónìí màláìkì mọ̀ ṣùgbà rẹ̀ torí pé ọba adẹ́ta wà ní ọba adẹ́ta àmọ̀lẹ́kọ̀ wọn ẹrú sí ọ ni wọ́n ṣe tọ́ náà tó náà tàlùkà ni òun náà yọ ni ó ṣe tọ́wọ́n fi rìkọ́dù oore fún kò ní jẹ́ dáàbòbò fún torí pé oorun lẹ́lòmíì sùn ohun tó bá jí lójú oorun yẹn ló fi jí láàárọ̀ tóun náà fi kò ní mùsùlùmí àfáàkì mi kódà mọ́sọ̀ àṣkárù kí n tó sùn gbogbo ẹmọ́ ṣe nígbà tó nígbàgbọ́ náà àṣkárù yẹn ọkà fáà gbogbo ń tẹ́ ní àṣíláṣe àgbàmọ́ tó fi kíní rọrí fẹ́hùn tí wọ́n fẹ́ gbọ́ nìyẹn tẹ́ntí bá ti ń sì ní onílé ọ̀tẹ́nẹ́lé ààrẹ là lọ fún <laughs> Naam, wọ́n ní Màláìkà ọmọ wa sọ pé Allahumma ikhtim bi khairin. Ọlọ́run dákun jọ parí ayé rẹ̀ jọ parí ọjọ́ òní rẹ̀ pẹ̀lú orí. Waqala Ṣètọ́n. Ṣètọ́n náà pé jẹ́ pé <laughs> olórí ibú àgbà yóò wá pé Allahumma ikhtim bi sharri. Ọlọ́run jọ parí ayé rẹ̀. Ṣé ọwá yẹ kí àdúrà Ṣètọ́n ni ó gbàlẹ̀ ọ lérí? Pápájọ wọ́n tí wọ́n jẹ́ Mùsùlùmí. Wọ́n tí wọ́n náà òṣùpáńgẹ́lì mọ́ sẹ̀dùá fún yẹn sátánì mọ́ dayé yẹn rú gbogbo àwọn ẹ̀kọ́ yìí tẹ́kọ̀ kò síbi tó ti rí ní islam ló ti rí àwọn ẹ̀kọ́ yìí na wọ́n pé ọlọ́run jọ parí òní rẹ̀ jákujáku onífa ìndákàrọ̀ tó bá rántí allahu nígbà tó fẹ́ sùn yẹn tumanam tó wá sùn yóò sùn mọ́ àti tó ló ọmọ ogun ọ̀run tí wọ́n ń gbé ọmọ ogun ọ̀run àwọn kìnnìkan àwọn màláíkà wọ́n máa dáàbò bo ẹnìyẹn so àpèta òru ní kìnnìkan òru ní ọfà òru ní gbogbo àwọn tó lè fẹ́ jẹ́ bẹ́ẹ̀ yẹn ó jẹ́ so òun ó sùn tọkàn rẹ̀ ó balẹ̀ àwọn màláíkà ọmọ sàsáímẹ́ǹt lọ kí la tiẹ̀ lè gbàtà ń bẹ lójú ayé gan ṣé bá ń gbọ̀n kadà tí kòkòrò ń kó sí wa lójú tó dá wàhálà lẹ̀ fẹ́lómi kòkòrò kó sẹ́lómi mú wàhálà dé ẹlòmíkan ìyanu lásẹ̀ pé ẹ kú jòkó kòkòrò kó sí lọ́fun ó di wàhálà tá a lè dára wa sọ ni ṣé tó bá jẹ́ pé báyìí bá mọ́ ṣẹlẹ̀ lójú oorun ṣé là wá ní ṣe kíni láàní múra sọ bẹ́lẹ̀ ìṣèjẹ́ ìdáhùn ẹlẹ́ẹ̀kejì. jazakumullahu khairan ọjà níwọ̀n bá àkókò tí a ní ilé ẹ̀kọ́ jẹ́ ìgbésẹ̀ kẹyìn tí a ń fi sùn. náà ẹ̀kọ́ jẹ́ ìgbésẹ̀ tá a lè sùn. Ah, ọ̀dà pé àti mẹ́ńsàn tó yẹ kó jẹ́ ìgbésẹ̀ kẹyìn náà nú ọ̀rọ̀ tá a sọ bí ṣùgbọ́n bẹ́ẹ̀ ṣe wù yẹn ẹ̀rì pé gbàtọ́ ní idha dhakara Allah tó bá ṣe kíni tó bá níbi tá nẹ́bí ráyè dé sallallahu alaihi wasallam táwọn sọ abóòsì fojú kéré nkankan nínú orí àwọn ọjọ́ wá wallahi wọn ọjọ́ wá àwọn aláwọ̀ ọ̀bẹ lónìí pé àfáànù fẹ́ sí wáàsí pé àdó àtàbá fẹ́ sùn àdó àtàbá sí náà wọn àtòrí ẹ̀gbé wáàsí kalẹ̀ àwọn tó mọ ìyìn oorun gbogbo ẹni tára ń ni tí òró oorun ọba adẹ́dá wọn lálàáfíà pé ìnira àwọn èèyàn sọ́fà alimam tí wọn òró oorun sùn látara oorun táyì bá gbà wá àyà ń bẹ téyìn tó lè kà tó bá jẹ́ pé oorun bá nira tó bá dédé ó sì ṣe kíni tí mú wá àbí tó bá sùn tó yẹ pé bíi bá tù ni yàtọ̀ sáwọn mú gbogbo kùránì ìwòsàn náà ni naam ni pé anabi sallallahu alaihi wasallam ọ̀kan náà sọ àbátá ń pè ní baro bùn òun ló anabi ń kọ́ òun ànábì ń kọ́ òun lẹ́kọ̀ọ́ àjẹ́ pé báyìí tó ànábì ń sin làwọn náà ń sin kí ni wọ́n lànà bí wọ́n sọ pé ìsá àtẹ́ìtà màdìjọ́ àkà ẹ̀pẹ́ tàtàjá fàtà sọ lẹ́kẹ́ pé mádà ó ní tó bá dé ibùfìhà lélẹ̀ rẹ̀ ó dé nìsín sọ pé ó ní ṣe pé wọ́n ní àdọ́jọ́ òun ní ṣe pẹ̀lú ìhà ọwá ní tó bá dé àyè ìfìhà lélẹ̀ rẹ̀ orí ibùsùn rẹ̀ ọ̀fẹ́ ọ̀fẹ́ ọ̀fẹ́ ọ̀fẹ́ lọ́sùn ìmúra tó yẹ kó ṣe ni pé pàtàwọ́ bọ̀ àlùwàlá àlùwàlá tó wàá ṣe torí pé tá a bá lè fàtàwọ́ gbọ́ lásán tí wọ́n kẹfọ́ mi sinra náà wọ́n jẹ́ wòdú pé èèyàn fọwọ́ báyìí wọ́n pè ní wàdú kódà ibi náà lànà bìbí sọ pé tí èèyàn bá lájọṣepọ̀ pẹ̀lú ìyàwó rẹ̀ báyà kò tíì fẹ́ wọ ẹjẹ́ náà bá ó lè lọ sin abẹ́ rẹ̀ lásán nu wọ́n pè òun náà ní wàdú wọ́n kì í ṣe wòdú ti àlùwàlá ló bírú pé fàtàwọ́ gbọ́ sàlùwàlá wòdú àkàlẹ̀ sọ̀lá irú àlùwàlá tọ̀ ọmọ ṣe láti fi ṣe sọ̀lá yàtọ̀ sí pé náà ń sinra nù. òǹsùnmọ̀tọ́jẹ̀ aláàfẹ́ ọ̀tún rẹ̀ kó ṣe kíni kò fi lélẹ̀ àwọn àdúrà mí nà ṣáájú o táyé lè mọ́ gbà wá lónìí o ò ní fún makul ọwá sọ báyìí ọ sọ pé aláhùnmá ìwọ ọlọ́run ọba mi ẹlẹ́dàá mi aslamtu wàjìhí ilayka àwọn àfáà ní pé tó fi ṣẹ̀ṣá wájì ṣe ojú ni ọyọrọ wájì wù yẹn jẹ́ pé rẹpẹsẹ́ntì gbogbo pé aslamtu wàjìhí ilayka bí wàjáàtù wàjìhí ilẹ̀ ti bá tọ̀ sọ̀rọ̀ wá tó pé tọ́ mo sọ̀mí ti gbogbo gbèsè àìbọ́tí ẹ lọ sọ̀mí tẹ̀ tó bá ti sùn tẹ́lẹ̀ kí lọ fẹ́ kó ṣe ó sì ò ní sí ọ́ pé mo sọ mí ti gbogbo ara mi sọ kó sọ fún wa pé odòwò ló fi sílmì káfà wà níbù ìlàrọ̀ bìkún wà ásìlìmù lá wọ́n pẹ́tọ̀ mo sọ mí ti ara mi yẹ́nyẹ́ ara tó bá wọ̀ lò lè fi mí dá báyìí wọ́n lọ́wọ́ bá tẹ́lẹ̀ náà bẹ́ẹ̀ ni o wọ́n fọ wọ́tò àmúrí ilé ìkà àwọn ọjà mi mo ti ti ṣọ́ọ̀pù mi mo ti àwọn ọmọ mi ilé mi náà àtìlẹ̀kùn náà ní ó ti àwọn kẹ́mẹ́tẹ́ lóru àtìlẹ̀kùn ilẹ̀kùn òkúta àwọn ọmọ wọlé abẹ́ẹ̀kọ́ ni ilẹ̀kùn kan mọ́ wọlé àwọn kẹ́ ti wọlé kalẹ̀ gẹn káwọ̀ tó wọlé ẹ́ táwọn ọmọ bí tí wọ́n gbà wọlé èèyàn láti ilẹ̀kùn fún tó wọ́n bójú ọ̀nà wọlé gbogbo àlámọ̀rí mi mọ́tò mi ti ń bẹ lọ́nà ni owó mi tí mo fi ránṣẹ́ sí gbá ni àwọn mi ti ń bẹ lè fàwọ́tò àmọ̀rí tó lálámọ̀rí ẹ̀ ní mọ́ fọ́n ká ni fàwọ́tò àmọ̀rí ilé gbogbo àlámọ̀rí mo kò lè wọ́ lọ́wọ́ bá lọ. ọkọ kí n náà wọn fà. mo rí ìlà kọ́ọ̀lì kí أفوض أمري إلى خالقي فحسبي إلهي ونعم الوكيل ياي ونعم الوكيل takoko wasiri on wa aljatu zahari ileika aljatu zahari ni ẹ̀yìn so ko tin ka ba ṣẹlẹ̀ tin ba to ba freyin fi tin ka agbára modin no fi aso azaharu bìtíkì pé ìtàmọ́tò bè záhárí tó máa ń pé tálọ́fẹ̀ ti gan rí ó jẹ́ bí ètò sọ pé wàjátù ìléka ìwọ́jí ìyẹn tó jẹ́sì wọ́n fi pé wọ́n ni mo gbójúlé o wọ́n àlìjátù ó jẹ́ ìsìn záhárí ìléka ìwọ́n ni mo ṣe kíni wọ́n mọ́ fẹ̀yìntì tó bá ìtẹ́lá yẹ fẹ̀yìntì ẹ̀ fẹ́rẹ́fẹ̀ fi wálẹ̀ jìgìkà ò lè ṣe kíni kò lè mí ni ànábìrin kò wí bẹ́ẹ̀ rọ́gùbà tán lẹ́ni tí ń sàgbìyèlé pé ń sùn re ìjìnre ìní jíkin bábànújẹ́ àwọn alámọ̀rí mi tó fọ́nká òfòkẹ́ ò ní ṣe wọ́n kódà ohun tí ń padà bá pàdé látojú oorun yìí oore ní ọ̀jẹ̀ torí pé a túdè lóorun ẹlòmíì oorun ni ó sì sùn níbẹ̀ wọn ò ti rí ìdè àfàyè sùn làwọn ò ní rí mú ọ̀rọ̀ ọ̀bẹ̀tẹ̀ ilé yìí lẹ́yìn tí sì ń páyà rẹ̀ kọ̀ sára tí yẹn dá o lẹ́mọ̀lìjà kò síbi kẹta sá lọ tí wọ́n bá ń lé ni èèyàn ní lé ni àlìjọ̀nú ní lé ni ni ìlú lọ parapọ̀ ni àdúgbò lọ parapọ̀ ni adáhunṣe lọ parapọ̀ ni àwọn tí ọ̀dáhunṣe lọ parapọ̀ ẹni yóò tó lè jẹ́ kò sẹ́ni tá a sá lọ pé tá a sá di tá a sá lọ ọ̀dọ́ rẹ̀ bí ọ̀jẹ̀ wọ̀ wàlá màǹjá mínka ilá ilá ìléka ẹni tó bá sì gbámú kò sí ẹnìkan tó lè bọ́ lọ́wọ́ rẹ̀ kò sẹ́nìkan tí gbà lọ́wọ́ ẹni tó bá mú ni bí ọba jẹ́wọ̀ ah, ọwọ́ hmm. ibi tá a ti gbé lọ́la náà ni Allah subhanahu wa ta'ala kó ti gbogbo wa kó jẹ́ kó oorun wọ́n jẹ́ atúndè fún wa ó ti yẹ kó jẹ́ gbogbo òde tí mẹ́nu gbèsè ayé wa àṣà lè sùn ó ti yẹ tẹ́ gbogbo òde ó sì mọ̀ tú èyí wọ́n kàn yóò tú èyí tí wọ́n ń dín gbàtà sùn ní kódà kí wọ́n mọ fi nǹkan pò wá lórí báyìí gbàtà sùn àbí wọ́n pè nǹkan tí wọ́n lé ní wọ́n kàn ṣe wàhálà lásán ní ọmọ jẹ́ abdi Allah subhanahu wa ta'ala gbogbo ẹni tí ó jẹ́ pẹ́lá tòun ojú oorun ti kàgbákò ọba ìdàbà tú wọn lẹ̀ àwọn tó jẹ́ kí wọ́n múra lẹ̀ pé tó bá ti sùn láti mù lójú oorun ẹlòmíì ti jẹun èyàn lè jẹun lójú oorun lóòótọ́ idẹ́ wọ́n ń ṣe dẹ́ ẹ̀bẹ́ ṣẹ̀rí ẹ̀sìn pé kò sí ṣùgbọ́n ẹ̀sìn ni mọ́ dìpẹ́ǹdì lórí rẹ̀ pé àṣkárù ló fi ṣẹ́gun rẹ̀ ọlọ́run lọ gbára lé ní kọ́ bá ìdàkọ́ sànù wa tóbi tí a dó sílé ní pẹ̀lú ògbọ́lọ́ bẹ̀rẹ̀ láti. zero eight one two two nine two two one eight one. Now. Naam. Ìbéèrè kẹ́ti wọlé kalẹ̀ kẹ́ rántí lọ́la, wọ́n sàtòrùn ọ̀sán ní alẹ́ yẹn jẹ́ papọ̀. Naam, wa alaikum salaam wa rahmatullahi wa barakatuh. Ìbéèrè mi lọ báyìí ni pé àwọn ọkùnrin kan àti ọlọ́run dá tó jẹ́ kó máa ń gbáyàwó wọn létí. Naam. Wọ́n wá ní ìgbà tí ẹyọ kan ó sọ súnà. Ìbéèrè mi yẹn sọ ẹkọ sẹni tọlọ́run dábẹ ọlọmọdé apàdé apinilẹmi obìnrin ó tọ́lá ayàwó àná alùkùránì pé obìnrin tí wàá sí ọ̀ràn ẹ mo sì ṣe àwọn responsibility kan kọrin mo ì sùn níyà mo kẹ̀yìn sí kọrin gbogbo nǹkan ọ̀rẹ́ láti oníwádìrí bó o nẹ̀ ó ti ṣe ààrí parẹ́kọ̀ náà lùkọ́ àṣùmọ́ kọ̀ dáa tó kódà ìwọ tí wọ́n bá jẹ́ kó wọ́n náà ti jìyà rí lọ́wọ́ ọkọ̀ àbí wọ́n pé wọ́n ń tẹ̀lé fáwọn olù ọ́ ilé ní ìtúnà kan pé tọ́ bá ti fi lè jìyà á ó ti di pé ẹni tí wàá sí ọ̀rìn nìyá rẹ̀ ẹlòmíín wà mí tó pé wàá sí náà gbogbo àárọ̀ wa ọkọ̀ náà ò ṣe o ìwọ náà ti pé ló tó fi jẹ́ pé wàá sí òṣè wàá sí kí náà wàá lọ bí ọlọ́bì fọ́tí wọ́n náà kí ló tọ́ nǹkan sọmọ ọlọ́run tó kéèyàn wá yanu pàgà pé ìgbájí ẹyọ kan òun lọ́tọ̀ sún mo ló ti ríru rẹ̀ ó ti rọ̀wá ò ṣètọ́ rẹ̀ ó ti ṣètọ́ ló gbé wá wá àrájà ó sọ ibù gbatigbati ìta <laughs> gbatigbati wá gbé wá tó bá ti ẹ̀ sọ pé sẹ̀rí àlà lè lu obìnrin a sì fẹ́ lù ní láti kọ̀rẹ́tì kíkọ́ a fẹ́ lù láti báyé rẹ̀ jẹ́ ìgbéraga rẹ̀ la fẹ́ ra tu ìhẹ́ kan nínú bí ṣe ń fò pánpán yẹn kí ló ṣe la fẹ́ tù hẹ́ yẹn ṣùgbọ́n ọlọ́run ọba mọ́ dàrú bẹ́ẹ̀ sínú ìgbésí ayé wa ibi tí bá ti ń ṣẹlẹ̀ ọba ìdàbà mú kúrò ní pé wọ́n sọ pé wọ́n lẹ́yọ̀ kẹ́tọ́ súnà oṣù kìnnìkà hmm, òun náà tó ti ṣe àfẹ́yẹ̀ rẹ̀ lẹ̀. wa alaikum salaam wa rahmatullahi wa barakatuh. naam ìbéèrè ìbéèrè yín. ìbéèrè Naam. Naam. Naam naam naam àti gbọ́ àti gbọ́ naam nínú mọ́jẹ̀mú sọ̀láàtì ní ká kọjú sálẹ̀ kíbla kódà tó bá da lójú kó mọ́sáàsì yàn kọjú sí kíbla yọ bá àwọn jàmáà yẹn sọ̀rọ̀ torí pé òun nìkan kọ́ ló fẹ́ sórí rè torí gbogbo tó fi ń sọ ẹni tó bá gbẹ̀sìn yé dọ̀tá ń gbà mí nìyẹn ẹlòmí ọkẹ lọ gbé àyà ni pé àyìnà máa tù wá lu ah ó láyè bí wọ́n ti ń lo omi yóò tó bá kọjú sí ìfàsámà wájú ọ̀la ó láyè ni pé tó bá mọ̀ pé kò kọjú sí kíbla mùsùlùmí mọ́ jálà túnṣe ni irú máàmù ọlọ́ba nílé kódà kí òmísẹ̀ dádúgbò yìí ni ìjẹ́bẹ̀ ṣe ń kírun látọdún yìí bọ̀ wá ní òun ní gbọ́ báyẹn máa mọ rákè sí kẹ̀kẹ́ ọlọ́gbẹ́ mọ́sá ṣe wà yàn kọjú sí kíbla o kẹ́yìn ó sì wí mọ̀ pé ẹ̀ fura ní kọ́lọ́nkọ́ mọ̀ jẹ̀ sí wá darí so lọ́lọ́pẹ́ ṣàkíyèsí tó bá rí pé ìmáàmù ọkà sí kọ̀sọ́ lọ́rọ̀ ẹlòmíràn tó bá tún jábẹ́ nu gẹ́mọ́sá látàbí tó lọ́ba máàmù abẹ́ gbàgbé ọ̀rọ̀ báyìí tó bá rí pé ẹ dákun mo níbèrè o ǹjẹ́ tẹ́yìn ẹ̀wá tẹ́yìn ọba kọjú sí kíbla tó sì mọ̀ pípọ̀ sí torí pé mọ́jẹ̀mú sọ láti nìyàn ní ní sọ. tó bá ti wá ti gbogbo lọ́n kí ẹ̀gẹ́ ń tẹ̀ra rẹ̀ jẹ ni yọ wà bí tí ohun tí wọ́n fi ń sọ lómi ìlú ọkọ̀ nìyẹn pé ẹ fi gbogbo mọ́sálásí lẹ́gbà tó kọ̀rẹ́tì kọ̀rẹ́tì ọ̀gbọ́ ọ̀dà ebi láyé ọ̀dà mọ́sálásí mi wọ́n bá ń ṣe wá sí ni wọ́n bá ń tọ̀ ànábì ni a mọ̀ fi ọ̀pọ̀lọ́ sóògùn oníláyé yẹn mọ́ kárọ̀ àdísì mọ́sálásí wa mọ́ ọ̀pọ̀lọ́ wà lánàbì sóògùn ànábì sì làbọ̀rọ̀ jọ pọ̀lọ́ àbọ̀rọ̀ fi sóògùn so wọ́n sì ń kà àdísì lóní wọ́n ọ̀fẹ́ gbọ́ ọ wá pé wọ́n pa mọ́sálásí yẹn wọ́n ṣe kí ni mi tẹ́ ẹ̀ rí pé ṣé bí torí pé àmàlà wọn rò màlà lẹ́gbẹ̀ẹ́ lé ó sì lọ ń jẹ àmàlà lọ́nà nílùú kejì lókun ìlú torí pé ayé rẹ̀ àmàlà tó pé ìdín ọ̀padà jẹ́ kó ẹ̀sìn tó wájẹ́ pòun ló ṣe ọ̀wá sílẹ̀kì ibi tó ti sẹ̀sìn tọ́kàn rẹ̀ ọ̀balẹ̀ ṣùgbọ́n ọmọbi tó ti jẹ̀wà tọ́kàn rẹ̀ ọ̀balẹ̀ ọmọbi tó ti jàmàlà so ẹ jẹ́ a ah, <laughs> àwọn mẹ́wàá kún kéfà tá a kò mú un. zero eight one two two nine two two one eight one now. wa aleykum salaam wa rahmatulah wa barakatu. na ìbéèrè yín. nínú ọkọ̀jú da kíbla náà inú àwọn ẹ̀kọ́ tá ń bá bọ̀ náà ni inú tó dáa so ni pé ká kọjú sí àlìkíbla pẹ̀lú ògbọ́nà tá a bá gbàgbé lọ́la lára pé oorun dà gẹ́gẹ́ bíi pé ikú kékeré wọ́n fi lẹ́rìí pé tá a bá fẹ́ gbòkú sí sàárè bákàtí mẹ́nubà á rí pé a fẹ́ gbé ọwọ́ ìfún rẹ̀ á fi lélẹ̀ á ti kọjú rẹ̀ sí àlìkíbla so ni pé bọ́n tá a bá fẹ́ sùn nígbà tó náà ju oorun kékeré yẹn àwọn àfa àkọ́sà rẹ̀ lórí bẹ́ẹ̀ náà fi ní ohun tí fi ń dáa jù tá kọjú sí kíbla gbọ́tọ̀ ọba kọjú sálẹ̀ kíbla náà kò túmọ̀ pọ̀ ọ̀daràn Wa alaikum salaam wa rahmatullahi wa barakatuh. Ìbéèrè yín. Tí èèyàn bá ń kírun. Naam. Tí ọmọ yẹn wà ń tutù. Naam. Tó ń sẹ́nì kẹta ń lẹ́bi sínú ilé. Naam. Téèyàn lè jókòó kí ẹ mọ kírun yìí pẹ̀lú àìní ìsídà kẹ já ìrùn yín tó bá yẹ kó yẹ rí pé wù kán lè ṣe ọmọ yẹn. So inu kẹ járùn kẹ sáré àtẹ́ǹdì sí tàbí kẹ kírun yẹn pápápá torí pàdé sallallahu alaihi wasallam gan anábì ní èmi á mọ di kíkùnrùn ìrùn mi àmọ́ ṣe ní pápá àpá tí wọ́n bá ti gbọ́ tí ọmọ kékeré ń ké nínú àwọn obìnrin tí ń bẹ mọ́sálásí gbọ́mọ wá sí mọ́sálásí ń wa kì pápá àpá láti kéta fún ẹ sì pápá àpá ni ìwọ́pẹ́ wà ń fún lọ́mù yẹn tí ń ṣiṣẹ́ mi ìtọ́ lágbára tó lè gbà sọ láti yín jẹ ọ̀kan lè yóò ṣe kíni èèyàn fa ọwọ́ mú. wa alaikum salaam wa rahmatullahi wa barakatuh. ìbéèrè ìbéèrè yín. nípa arúgbọ̀n.

àìmọ́hin kámọ́hin ẹlòkẹ́lò míì ti hu hu hu náà gan ẹlẹ́ gáì ní kiri súnà ní ilé ẹ̀sìn jẹ́ni ẹlẹ́ẹ̀kejì. náà a débẹ̀ lọ́la ó ti yé a débẹ̀ a débẹ̀ lọ́la tẹ́ bá ti ṣe lákọ̀ọ́kọ́ lọ́sẹ̀ pé lọ́wọ́ ilẹ̀ tí mọ́ bọ̀ a débi gbogbo àwọn ọbẹ̀ yẹn lọ́la. ọ̀rọ̀ ìdáàkùnmọ̀ lọ́kàrà fún ọ̀pọ̀ ní àwọn tí a bá tún fẹ́ darapọ̀ bẹ́ẹ̀ tó fi àti Account number wa náà ni sixty six seventy seven sixteen seventy three thirty three lẹ́ẹ̀kan sí sixty six seventy seven sixteen seventy three thirty three ìyàwó ní láì tẹ àlà. Naam a kí gbogbo ẹnìkọ̀ọ̀kan gbogbo àwọn onínáwó lápapọ̀ kọba dẹ̀dà kọba wa ṣe dáadáa fún yín kọ́mọ jẹ́ kí òṣì àgbà ní kọ́mọ wọnú dúkìá yín kọ́mọ jẹ́ kẹfọ́ lápìtàn gbogbo àwọn olùgbọ́ wa náà aláníyàn rèé ọlọ́kọ̀ bá ṣe fún yín ẹ̀ńtà ní náà rí bákan sí wa ọba àdàjẹ́ ọ̀ fún un kó dáa náà ọmọ sí wa lọ́ta wa ó jẹ́ gbogbo ọjọ́ wà lẹ́jẹ̀nà bí tá a dúró sílẹ̀ ni náà ni kàláwọ̀n alhamdulilayi ashhadu an la ilaha illa anta astaghfiruka wa atubu ilayk. nílì ìsìlámà ó wá súnà tó ẹ gbọ́ kàdá súnà ìhálí ìsìlámù déédéé. Kò sẹ́ni tó lè jẹ́ Mùsùlùmí òdodo, àfi kò tẹ̀lé ohun tí Muhammad mú wá. Ètò àlèhò jàlábí ń pè yí jàmáà wá. Sílànà súnnà kálérè jẹ́ lódodo. Sílànà súnnà kálérè jẹ́ lódodo gbogbo onígbọ̀wọ́ àtónímọ̀ràn òdodo jazakumullahu rabbun nasi khaira jazakumullahu rabbun nasi khaira